ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá àkójọpọ̀ ìròyìn èyí tí a ti mú wá fún yín láàrin ọ̀sẹ̀ òun ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín àwọn ìròyìn tó ṣe gbòógì èyí tí a jábọ̀ rẹ̀ fún yín láàrin ọ̀sẹ̀ yìí a ó máa ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀jẹ̀ Sekinat Ọláìdíraji ní orúkọ mi. họ́wùhọ́wù sì ń lọ lọ́wọ́ lórí ilé arúgbó èyí tí ìjọba ìpínlẹ̀ Kwara gbé ìgbésẹ̀ dídàwó rẹ̀ gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín gba ẹnu aṣojúkọ̀ròyìn wa tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara èèyàn Abọ́lárìnwá Dan Sharafa ẹ̀já lọ́gbọ́n bí a ti jábọ̀ rẹ̀ mòún bí ìdodo ẹ̀fọn ni gbogbo ń lọ létòlétò lẹ́yìn tí ilé ẹjọ́ ti gbé àṣẹ jáde lẹ́yìn ọ̀rọ̀ akutuwu tí ó wu lórí ọ̀rọ̀ ilé arúgbó ní òpópónà ìlọ́fàwé ìlú ìlọrin olúlu ìpínlẹ̀ kwara a ó rántí wípé ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì oṣù kínní ọdún 2020 ní ìjọba ìpínlẹ̀ kwara da ilé kan eléyìí tí ó jẹ́ ti iléeṣẹ́ asa investment ilé náà ti olóògbé olóyè olúṣọlá sàlàkí máa ń lò ayé rẹ̀ láti fi ṣe ìkójọpọ̀ fáwọn obìnrin abẹ́wú lórí àti láti fún wọn ní ẹ̀bùn owó oúnjẹ aṣọ àti àwọn nǹkan mèremère mìíràn eléyìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọlé náà ní orúkọ ilé arúgbó àrígbámú ìròyìn ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé náà kìí dá fún èrò àti àwọn arúgbóbìnrin látìgbà tí ọ̀jìnmí olóṣèlú ni nípínlẹ̀ Kwara olóyè Olúṣọlá Sàràkí tó ti sílẹ̀ sasọbora látàrí wípé àwọn ọmọ rẹ̀ bíi Bùkọ́lá Sàràkí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ Nàìjíríà ti tànà kò kẹ̀tì láti tẹ̀síwájú ìnáwó rẹ̀ sáwọn arúgbó náà pàápàá jùlọ lọ́jọ́ Àlàmísì àtijọ́ Jímọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́gán tíjọba ó ti ilé náà wò oríṣiríṣi ìtàkpóró gan ìtútọ́sókè fojú gbà àríwísí tó ń ta àwíjàre òun ló ti tẹ̀yìn ọ̀rọ̀ náà suyọ̀ eléyìí tí ó ti sún àwọn ọmọ olóògbé Olúṣọlá Sàràkí ọ̀hún gbalé ẹjọ́ lọ láti fẹsẹ̀ òfin tọ̀ ọ́. wàyí o ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ kwara lábẹ́ onídàájọ́ aa adébára ó ti dá ìjọba ìpínlẹ̀ kwara lọ́wọ́ kò láti ṣera rona lórí èyíkéyìí ìgbésẹ̀ tí wọ́n bá tún fẹ́ gbé lórí ilẹ̀ náà tí ó sì mú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí fún ìjọba àti agbẹjọ́rò rẹ̀ àti agbẹjọ́rò asa investment láti wá bẹ̀rẹ̀ atótónu wọn tó ń ta òwíjàre bíléńjó bólè ń jà ẹni bí ń pa kò ní ṣàìsọ pẹ̀lú bí ilé arúgbó ti di bíbí wó lulẹ̀ gọ̀ọ̀rọ̀gọ̀ bíi mí esu ń làwọn arúgbó sì ń lọ síbi ilé náà ní kẹ̀tíkẹ̀tí láti gbà bí wọ́n ti máa gbà á nítorí àwọn ọmọ olóògbé Olúṣọlá Sàràkí kò jáwọ́ nínú bí bàbá wọn ti ṣe pẹ̀lú bẹ́ẹ̀ náà lójú àwọn amòye àwọn ọ̀tọ̀kùnlé àti àwọn tọ́rọ̀ náà kàn ń wò rere níbi tí ẹrù ọ̀rọ̀ náà yóò dàwó sí i láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dan Sharafa ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkó ti lu gómìnà Babájídé Sanwó-Olú lọ́gọ̀ọ́ ẹnu bẹ́ẹ̀ ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ọ̀hún lórí ilé ẹgbẹ́ wọn èyí tí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ bí a ti mú wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí ẹ̀já lọ gbọ́. ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ èkó ti gbóṣùbà ràbẹ̀ǹdẹ̀ fún ìjọba ìpínlẹ̀ èkó fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún wọn lórí iṣẹ́ ilé ẹgbẹ́ náà èyí tó ń lọ lọ́wọ́ ẹni tí ó sọ ọ̀rọ̀ náà jáde ni alága ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni kazeem akínretí lásìkò tí àwọn akòròyìn ṣàbẹ̀wò sí iléeṣẹ́ náà. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bíi tí ọlọ́run ràn wá lọ́wọ́ dé èní ni à ń bo ilé ìlàbẹ̀sí ní bo ilé yìí ilé alájà mẹ́ta níbẹ̀ ti ṣe rí ọlọ́run bá tó ti kún ọlọ́mọ tá a ti bẹ̀rẹ̀ àbẹ̀pẹ́ ọlọ́run kó bá wa parí ẹ̀. tí a ò bá gbàgbé pé ilé ẹgbẹ́ ọ̀hún ló ti wà tẹ́lẹ̀ rí kó tó di wípé iṣẹ́ àtúnṣe ibẹ̀ bẹ̀rẹ̀ láti lè kọ́ ọ kó sì gbòòrò sí i. Akínrètí sọ wípé ìpinnu ẹgbẹ́ náà ni láti mú ìmúgbòòrò tó yanrantí nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn peléke sí pé ilé náà yóò ní ọ̀pọ̀ ọ́fíìsì tí yóò wúlò fún gbogbo àwọn oníròyìn ẹnu ọlọ́fà láti gbọ́mọ tá. a fi lè tún sọ fáwọn èèyàn wa pé àwọn bàbá wa àwọn olólùfẹ́ wa pé iṣẹ́ tá a bẹ̀rẹ̀ yìí o kọ́lọ́run kó àwọn kan wá ràn wá lọ́wọ́ ká parí ẹ̀ a lọ́wọ́ àwọn gómìnà àwọn eh, gọ́ọ̀mẹ̀ntì ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fún wa ní tá a fi bẹ̀rẹ̀ ṣíṣe ilé yìí àkótá adéǹsìn àtúnmáà ní afẹ́ ìrànlọ́wọ́ ìjọba pé ká lè parí ẹ̀ ibi tí owó tó ń fún wa nígbà yẹn lọ́hùn ibi tá a gbé dé òun náà ní àáfẹ́ bá a ṣe ń kàn báyìí bá ti kàn báyìí sìn àfẹ́ a máa kó wá ìsàlẹ̀ yàrá ìsàlẹ̀ yẹn àfẹ́ bẹ̀rẹ̀ àfẹ́ bẹ̀rẹ̀ ṣẹ̀ wá ń bẹ̀ ká bẹ̀rẹ̀ sí ni máa lò ó gbogbo ogun tí a ti tá a ti ní ọdún kan báyìí tá a ti lọ ń lo àwọn bòmíì àfẹ́ padà wá síbí so èmi ó jẹ́ ọjọ́ ayọ̀ ó jẹ́ ọjọ́ ìdùnnú fún mi àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́. ó rọ ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti má káàárẹ̀ nínú ṣíṣe àtìlẹ́yìn tó lọ́ọ̀rìn fún àwọn oníròyìn pàápàá nípìnlẹ̀ Èkó pé ẹgbẹ́ oníròyìn pẹ̀lú kò ní já àwọn ará ìlú kulẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní já wọn nítàn mọ́ láti fún wọn ní ìròyìn tó jẹ́ òtítọ́ àti òdodo. àwọn ajẹ́ oníròyìn ní ilé ìwà olú olú ilé ẹgbẹ́ àjọ oníròyìn ní Èkó nípínlẹ̀ Èkó wọn lẹ́ ń wò yìí tẹ́ bá ti rí àwòrán ẹ̀ ẹ rí i pé n tí ó yẹ ìpínlẹ̀ Èkó òun náà ni agbékalẹ̀ yìí nítorí ilé ìtajà ń rí ilé yìí á jẹ́ ibi tí a ti máa máa dára lẹ́kọ̀ọ́ training center máa wà ń bẹ̀ ibi tí a ti máa máa ṣe ìpàdé àmì congress hall ó máa wà ń bẹ̀ ibi tí a ti máa máa gba àwọn àlejò lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ó tún máa wà ń bẹ̀ náà library ibi tí a ti máa máa ṣe àwọn yẹn tí máa máa wo àwọn gbogbo ìwé àwọn tó bá tún fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ research center ó máa wà ń bẹ̀ náà àti ibi tí àwọn èèyàn pé rábọ̀n bá fẹ́ ṣe ìsinmi kéékèèké pé a fẹ́ jẹun a fẹ́ mu ní ráńpẹ́ ó tún máa wà ń náà bẹ́ẹ̀ náà ta bá fẹ́ ṣe press conference ta fẹ́ pa àwọn èèyàn ta fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ bá a ṣe máa ṣe tẹ́lẹ̀ ó máa wà nínú ilé yìí náà inú ilé yìí à ń pè ní multi-purpose building ni gbogbo iṣẹ́ tí àbíyàn bá fẹ́ ṣe pátápátá la máa ṣe ní inú ilé yìí ní agbọ́rọ̀ Ọlọ́run láti Orísun tẹlifíṣàn ṣògo rẹ nìkejì ló jábọ̀ ìròyìn. ètò ìṣúná ìpínlẹ̀ Kwara yóò ṣàǹfààní fún tẹrú tọmọ gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ìròyìn wa abọ́lárìnwá dáńsàràfà ti jábọ̀ rẹ̀ fún wa láàrin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ a bí ó ti lọ. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara ti gbáradì láti ṣe àgbéyẹ̀wò àbẹ́ẹ̀tò súná oní bílíọ̀nù méjìléní ọgọ́jọ náírà eléyìí tí gómìnà ìpínlẹ̀ Kwara gbélé wọn níwájú tá ò bá gbàgbé lọ́jọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 2019 ni gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abrazak ṣe àgbéjáde àbá ètò ìṣúná ọdún 2020 oní bílíọ̀nù méjìléní ọgọ́jọ eléyìí tó fi síwájú ilé ìgbìmọ̀ asòfin fún àgbéyẹ̀wò fún ọdún yìí wàyí o ọ̀kan òjọ̀kan àríwísí ló ti wáyé lórí àbá ètò ìṣúná ọdún 2020 náà alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ yìí onímọ̀ ẹ̀rọ Kọ́lá Ṣítù ó ṣàlàyé èròǹgbà ọkàn rẹ̀ lórí ojúsùnùkùn tó fi wo àbá ètò ìṣúná náà. gẹ́gẹ́ bí ìrírí tèmi gbogbo nǹkan tí àwọn gómìnà Abrahamu ń sọ nípa nígbà campaign Eh, owó owó bọ́jẹ̀tì wọn ò lè rọ́nà lọ láti ṣe gbogbo ẹ̀ owó yẹn kéré púpọ̀ a sọ pé wọ́n lè rówó jù bẹ́ẹ̀ o ó yẹ kéèyàn máa mọ̀ wọ́n ara ẹ̀ tí wọ́n bá fún yàn láṣọ bó ṣe mọ̀ ni kéèyàn dá sára bí wọ́n ṣe rí owó minimum wage ṣáájú sí i ọmọlẹ́gbìmọ̀ asòfin tó ń sojú ẹkùn ṣàwò igbóòdùn esa nílẹ̀gbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara ti tún ṣe alága ilé lórí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná káàkiri ẹsẹ̀ kòkó ó ṣàlàyé ohun táwọn ikọ̀ rẹ̀ àti ilẹ̀gbìmọ̀ asòfin lápapọ̀ ti gbé láradì fún àbẹ́ẹ̀tò súná náà àti lọ́nà tí yóò gbà fi dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ènìyàn nípínlẹ̀ kwara tó fi dé ìgbèríko so nínú ètò ìṣúná ètò budget tí a fẹ́ ṣe fún twenty twenty gbogbo ẹ̀ la fẹ́ take care so àtàwa àti executive á ṣiṣẹ́ papọ̀ láti mú iná bá gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara a fẹ́ jẹ́ kí a change narratives bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé akàngbọ́ pọ̀ ṣiṣẹ́ kan ní tàn ní tọ̀ kọ́mítì ìtàbá gbéṣẹ́ jáde a tún wá ṣe oversight function láti tọ gbogbo ibi tó yẹ ká tọ̀ lọ àwọn ibi tá gbéṣẹ́ fún ẹ lọ ṣiṣẹ́ iná ń bí báyìí bí wọ́n ti ń gbé transformer wọlé báyìí kí iná sì mọ̀ gúrẹ́ káwọn aráàlú sì mọ̀ rí iná tán. lára àwọn aráàlú tí kọ Orísun tẹlifíṣàn ó tún kàn sí ó ṣàlàyé bí ìrètí ti wà lórí àbẹ́ ètò ìṣúná náà eléyìí tí yóò gbà mú gbẹdẹmukẹdẹ bá tẹrù tọmọ. irú owó ìyá àrírí ní Kwara lákọ̀ọ́kọ́ wọn ò ṣe bọ́jẹ̀ tó tó bẹ́ẹ̀ rí pẹ̀lú ìkọ́ńdẹ̀ ṣe ń lọ yóò kópa tó da ní ìpínlẹ̀ Kwara. láti ìpínlẹ̀ Kwara abọ́lárìn sẹ́ráfùdín alábà ló ń jábọ̀ ròyìn. ẹ káàbọ̀ padà àwọn olùgbé ìpínlẹ̀ èkó wo ṣàkun àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà pàtàkì jùlọ lójúnà fágbà àwọn olùgbé ìlú fágbà àti ìlú gómìnà babájídé sanwóolu lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà wọn bí a ti mú ìròyìn wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí ẹ já yorùbá bọ̀ wọ́n ní títa ríro làákọlà tó bá jìnnà tán oge la fi ṣe látàrí àwọn iṣẹ́ àkànṣe àti àtúnṣe ojú ọ̀nà tó ń lọ lọ́wọ́. ní tòró tìbú ìpínlẹ̀ èkó léyìí tó sì ń fasun kẹrẹfàkẹrẹ ní ojú àwọn ọ̀nà kan àti dídarí ọkọ̀ gba àwọn ọ̀nà mìíràn lásìkò tí iṣẹ́ náà ń lọ lọ́wọ́ bí a kò bá gbàgbé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún 2019 ni gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti pàṣẹ kí àtúnṣe àti àkànṣe ojú pópó kí ó bẹ̀rẹ̀ ní tòrótìbú ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti ọwọ́ akọ̀wé ìròyìn sí gómìnà gbóyèga àkọsílẹ̀ jáde lásìkò gbà yìí lẹ́yìn ọ̀pọ̀ ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ bíi mẹ́jọ tó jẹ́ gbòógì lásìkò ìgbà náà dé a ti ń sọ̀rọ̀ yìí àwọn iṣẹ́ àkànṣe náà kò dúró àmọ́ ìwòsàkun àwọn ènìyàn náà lórí ọ̀nà tí àwọn agbaṣẹ́ṣe ń gbà ti ń ṣiṣẹ́ kù díẹ̀ káàtó pé ọ̀pọ̀ wọn ni wọ́n ń fi àtúnṣe ọ̀nà yìí dí àwọn ará ìlú lọ́wọ́ láti lè tètè dé ibi iṣẹ́ tí wọ́n ń lọ. ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hàn dé sọ wípé ohun tí gómìnà Babájídé Olú ń ṣe jẹ́ ohun tó ṣe pàtàkì àwọn ará ìlú sì mọ̀ àmọ́ a kì í bá ní wáṣẹ́ tàbí fúnni níṣẹ́ ká tún bá ní ṣe ni ọ̀rọ̀ náà látàrí àkókò tí àwọn agbaṣẹ́ṣe ń lò láti ṣe àwọn iṣẹ́ náà fún àpẹẹrẹ àkókò tí gbogbo ènìyàn máa wà lójú pópó láti lọ ibi iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n ń dá odidi apá ọ̀nà kan dúró tí wọ́n sì ń darí ọkọ̀ gba àwọn ọ̀nà kan ṣoṣo ní èyí tó sì ń fa súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ bákan náà gẹ́gẹ́ bí ìlérí gómìnà wípé àwọn ẹ̀ṣọ́ olùdarí ọkọ̀ ojú pópó LASTMA yóò wà lẹ́nu iṣẹ́ ní gbogbo ìgbà tí iṣẹ́ wọ̀nyí bá ń lọ bẹ́ẹ̀ sì lórí nítorí wámúwámú ní ẹ̀sìn àwọn ẹ̀ṣọ́ LASTMA máa ń pé sójú ọ̀nà lásìkò àwọn iṣẹ́ wọ̀nyí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò sí àgbègbè Fagbà ní ìpínlẹ̀ Èkó lásìkò tí iṣẹ́ àkànṣe àtúnṣe apá ibì kan níbẹ̀ a sì rí àwọn òkodoro ọ̀rọ̀ kan dìmú lórí iṣẹ́ náà àti bí ó ṣe ń lọ láti mú ìrọ̀rùn wá sára àwọn ará ìlú ju gbogbo rẹ̀ lọ àmọ̀ràn ti wá sọ́dọ̀ gbogbo àwọn ará Èkó láti faradà di àsìkò tí àwọn iṣẹ́ ń lọ lọ́wọ́ wípé ìgbádùn gbogbo wọn ni yóò jẹ́ tí iṣẹ́ náà bá parí ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun ìlú mọ̀ọ́ká dj èyí tí ó ń jẹ́ ayọ̀rìndé kẹ́hìndé tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí dj kwise ti sọ ìpinnu rẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí ó fẹ́ gbé nínú ọdún 2020 tí a wà yìí ó bá orísun tẹlifíṣàn sọ̀rọ̀ nígbà tó wá ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ wa ẹjá lọ gbọ́ ohun tó ní sọ. ìlú mọ̀ọ́ká dj ayọ̀rìndé kẹ́hìndé òkìkí tí gbogbo ènìyàn mọ̀ sí dj k white sọ wípé ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin ni láti jẹ́ ènìyàn pàtàkì láàrin àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà dj k white ló sọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àbẹ̀wò àti ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí tẹlifíṣàn orísun pé láti dìde láyé ènìyàn gbọ́dọ̀ múra síṣẹ́ sa ipá kí ó sì gbìyànjú láìwẹ̀yìn nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun ló mú ìfàsẹ́yìn bá àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà ní èyí tóun sì ti pinnu pé kò sí ohunkóhun tí yóò yẹ òun lẹ́sẹ̀ lójú ọ̀nà àti dókè nídìí iṣẹ́ DJ. DJ Kaywise tẹ̀síwájú pé ìwúrí ló jẹ́ fún òun bí òun ti jẹ́ ìlúmọ̀ọ́ká DJ torí ọ̀pọ̀ ilẹ̀kùn ní jíjẹ́ ìlúmọ̀ọ́ká ti ṣí sílẹ̀ fún un kò ṣàìsọ̀rọ̀ lórí ayẹyẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún ẹ gbọ́ bí ó ṣe sọ ẹ̀yin tèmi nílé orúkọ mi ni dj kwise aka dj kwise jọjọ ẹ máa wo Orísun o show mi ń bọ̀ ní twenty fifth january ní abẹ́sán stadium ní àlìmọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ ẹ wá ẹ wá bá ẹ bá ẹ wá turn up ẹ wá ẹ wá turn up ẹ wá flenjọ keep watching Orísun. <laughs> àwọn tó ń bọ̀ àwọn bíi Naira Marley àwọn bíi Zlatan àwọn bíi Pasuma àwọn bíi Wizkid àwọn bíi Davido àwọn tó ti wá àwọn bíi Tiwa àwọn bíi Niniola gbogbo yẹn á wá ẹ wá ẹ jẹ́ ká tọ̀nà ẹ ṣé o ẹ máa wo Orísun orúkọ mi ni Kaywise jọ o. lákòótán ó ní ìgbésẹ̀ ọdún two thousand and twenty yìí àti ìpinnu rẹ̀ yóò mú ìtẹ̀síwájú bá ayé òun pẹ̀lú àrọwà sí àwọn olólùfẹ́ rẹ̀ láti má fà sẹ́yìn nínú ìfẹ́ tí wọ́n ní sí i.